there again. ilé dẹ̀ ti wá ṣú o okay okay má wọrí má wọrí tó bá di ọ̀la ọ̀la ọmọ fọkàn balẹ̀ tó bá dọ̀la ṣó ti gbọ́ má wọrí àbúrí burúkú làwọn bọ́ìsì yìí ni kí ló tẹ́ bá rí obìnrin tó ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́ wọ́n fọwọ́ gbáǹdì wọ́n gbaláyà wọ́n insult wọn kódà náà tó sìn ẹ àwọn ta ló tún bá sọ̀rọ̀ lórí fóònù. fọlákẹ́ mà ní ṣó believe pé àwọn idiot boys kan ṣá ó kàn lọ ń ṣe wọ́n yàmàyàmà ni ṣé ó dáa kó máa fọwọ́ gbá wọn láyà kó máa fọwọ́ gbá wọn káàkiri. ẹ tó sìn ṣó mọ̀ pé it is right time káwọn girls ẹ̀ kọ́ lọ report for porters ọkọ lọ right for school authority nítorí ìwọ ni lẹ́yìn ìwọ ni lọ́la ìwọ ni kí ló dé ìwọ nìkan ni ó dẹ̀ jọ kó ṣàánú mi jọ. ìdẹ̀ra mo ti gbọ́ nǹkan tó sọ bó tó bá di ọ̀la tó bá di ọ̀la wàá gbélé gbọ́. Ah, so mi lè bẹ́ ẹ sọ̀rọ̀ kó gbọ́ àbí. Ah, kò sí problem yìí mo ti gbọ́ ẹ. ẹ tó sì òjò fẹ́ rọ̀ jẹ́ kí sáré ká àwọn aṣọ wa ń ta. okay. <sighs> Ugh. <laughs> display mi a máa ṣe bá wọ canvas a máa I'm a máa I'm a máa I'm a máa wú àmọ́ mo fẹ́ kó mọ̀ pé jagunjagun yàtọ̀ sọlọ́dẹ sójà yàtọ̀ boy scout tó bá ta lẹ́nu lọ́dọ̀ tí. que est diamant. Have the number two of this Shalom not serious now. Dera. You regret this. Sure, enjoy lecturing. Ah, well, mo gbádùn ẹ̀, but ó kàn stressful. Ah, àbí adoption. hello ladies. ah, ah bọ́ọ̀lù. mo tẹ́ báwo ni ó kọ́ ṣẹlẹ̀. ah ẹ ti parí lecture ni. ẹ So fast. dr badmus ó máa ń gbèsè jù lórí ẹ̀rọ. Oh. Ah. kí ló ṣe wọ. lójú jẹ́ wá kọ́rọ́ lẹ́wọ́ bíi pé wọ́n gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀. tó sìn nítorí ẹ̀ mo ṣe wá rí ẹ bọ́bọ́ yẹn ṣì ń threatening mi. what. what ọ̀bọ̀n yìí ṣì ń tẹ́tí nẹ. like seriously ó ti ẹ ti sú mi. àbúlórí burúkú ni. eléyìí ti ya wèrè o ó dáa má wọrí lọ fọkàn balẹ̀ tẹ bá ti ní èmi tó sì nínú ẹgbàá yìí uh-uh. nobody but only me gangan ó ti yẹ mi ò ń sọ̀rọ̀ jù. ṣé màmá o ṣọ. Ah, ah. wọ́n gba ẹ sọ̀rọ̀ o ti sọ pé mo ti fara bá bẹ̀ mo trust kò sí. o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe jẹ́ àmà lọ. a máa rí yín létà. ok ok létà létà ẹ bọ̀ tọ́sìn kí ló dé ṣé kéèsì gẹ́yì ṣì wà ní flood ó yẹ kó ti wá àwọn kan ṣe sí i náà ah, tọ́sìn mo mọ ẹ dáadáa náà ọmọ níbi tí ọkùnrin mẹ́wàá bá ti wà ìwọ wàá jójú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni tọ́sìn is like ó oh, ò fẹ́ ṣiṣẹ́ yìí mo ò fẹ́ ṣiṣẹ́ yìí má jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ dàbí Tóyìn kànnà ẹ tó sì. ẹ fọkàn yín balẹ̀ ẹ̀mí kì í sọ̀rọ̀ jù èmi ò fọ́rọ̀. ẹ wọ́n la tá à wo. Ah. ẹ pam ẹ pam. hi babe àbúrò ẹ come let me see you. ọmọ fọkàn ẹ balẹ̀ má ṣe bí àṣírí ara mo ti sọ fún ẹ. tó sì kí ló ń ṣẹlẹ̀. ọmọ ní sùúrù jàre ah, má ṣe bí àṣẹ lórí kó ń fara ẹ balẹ̀ kó ní sùúrù kẹ́ fọkàn yín balẹ̀ ó ti yí ẹ bẹ́ẹ̀ fọkọ ẹ balẹ̀. ọgbẹ́ni mo ti ní ẹ́dí kì í bí báyìí o gbogbo tí mo rí oúnjẹ mi lójú gan-an ọ̀tá ló bọ̀ àwọn. ṣe láàrin ọjọ́ ẹ̀sìn. why you dragging me like this kí ló dé láti ibi tá a ti ń bó ṣe jìn tó yẹn. what is your problem how many times ni mo ti ń sọ fún mi pé mi ò fẹ́ máa rí ẹ̀ pẹ̀lú àwọn ladies yẹn mọ́ kí ló máa ń ṣe é gangan náà kí ló ń ṣe pẹ̀lú àwọn ladies yẹn náà. why you dragging me why you dragging me why you embarrassing me from my friends why. mo embarrass ẹ nǹkan tí mo kàn ń sọ nípa àwọn èèyàn tó ń bá rìn kò ń ṣèyàn tí mo fẹ́ máa rí ẹ pẹ̀lú ṣé ìwọ ló fẹ́ máa dictate àwọn ọ̀rẹ́ tí máa máa bá rìn fún mi. of course mo lè dictate àwọn ọ̀rẹ́ tó máa máa bá rìn fún mi because i'm your brother nǹkan tèmi dẹ̀ ń rí ìwọ ò rí tó bá fẹ́ bá àwọn èèyàn mọ́rọ́ àwọn èèyàn tó máa máa jókòó ti ṣòro àwọn pípò tí mo wò mo fẹ́ máa rí ẹ pẹ̀lú wọn rárá mo fẹ́ kó máa rò pẹ̀lú wọn àtọ́ I have my reasons please. kí ni reason ẹ gan kí ni reason ẹ gan why you embarrassing me. I am not mo embarrass ẹ mo ń try láti ṣe nǹkan tó máa favour mi àti ẹni see àbúrò mi I beg you in the name of God you know how much I love and care for you nǹkan tí àgbàlagbà ń rí lórí ìjókòó at times tí ọmọ ìkéré tó bá gàkàbà ó lè máa rí mo fẹ́ máa rí ẹ pẹ̀lú àwọn ladies yìí mọ́ like i said before i have my reasons please later mo lè máa ṣàlàyé fún ẹ dáadáa but for now ṣáà kò yẹra fún wọn. Eh, but èwo ni nínú àwọn ọ̀rẹ́ mi. gbogbo wọn ni mi fẹ́ máa rí ẹ pẹ̀lú especially èyí dúdú yẹn dúdú tó jókòó tí ẹ yẹn gangan yẹn please dúdú yẹn gangan mo fẹ́ máa rí ẹ pẹ̀lú ẹ. okay but stop embarrassing me like that. i am sorry i am sorry about that. ṣùgbọ́n okay. thank you my darling sister you know i don't want anything to happen to you. Hmm? àlàáfíà ìhun ló jẹ mí lógún. no stop embarrassing me like that. i am sorry i'm sorry about that okay. Mm. ẹ wá jẹ́ ká lọ kí n gbé ẹ lọ jẹun because mi ò fẹ́ kó padà síbẹ̀ yẹn mọ́. tó bá dẹ̀ kó fẹ́ mu nǹkan náà ni. okay. <laughs> dẹ̀ try nọ́mbà ìwà tí tó sìn kò sí kankan tó lọ ṣé mo kàn sún tèmi. kí ló ṣe kí ló dé tó ń ké. mo ti pa tó sí. kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. àwọn kan ti sìn. fi. suka yi wa kai muku lawan kai skk ṣe bẹ́ẹ̀ gbọ́n mi lọ̀gá wọn ṣé ó máa lajú ẹ̀ lọ́kàn pàbúrò. Victoria ńkọ́ máa pariwo Victoria ńkọ́. Victoria Victoria tó yẹ pé òru ló wọlé ó tún ti jí lọ láàárọ̀ yìí. ṣé ìgbà ìgbà tó ń mú ṣé òun eh, kí ló fẹ́ bèrè ju ẹnì kejì mi which is you. Ah, àti pé kíní memory card wọn bẹ wọn dẹ̀ search gbogbo ara mi wọn bá nǹkan kan so. ọ̀rẹ́ mi èmi nìyẹn o. Hmm, tẹ́lẹ̀ nǹkan. jọ ṣé o ò sọ ẹnì kejì ẹ fún wọn ṣá. máa olórin tí mo ṣe máa fọ. ẹ wọ kí ni nǹkan tó wá sọ́kàn tiẹ̀ tó rò palẹ̀ ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. o nǹkan tó wà lọ́kàn mi mo fẹ́ máa lọ lé wa bí a gbogbo brain mi tó tẹ̀ tí ó tó ń lọ báyìí Yeah, calm down. I need to go home. Mm. It's a nice idea. It makes sense. At least kí pressure if fi lọlẹ̀ díẹ̀ ó ti pọ̀ But she, I don't ìlú wọn lọlẹ̀ àbí tílẹ̀ bá mọ́? Eh, Ẹ But baby, we take unnecessary risk now. Eh, ilẹ̀kùn ló ṣe kalẹ̀ lóòótì tó bá padà wà ń kọ́ kí ló rò pé ó máa ṣẹlẹ̀. Ah, Victoria Abi, Abi, Abi, Abi, Abi. àbí àbí àbí kí Victoria tó kú báyìí mi á tilẹ̀kùn lórí mi. picture tí ó yà yẹn lálẹ́jọ́ yẹn please mo need the picture yẹn because ọmọ kókó ń ṣe nǹkan tó gbọ́dọ̀ bọ́ síta tójú kankan gbọ́dọ̀ rí. ó wà nù memory card. fine memory card yẹn dà can i have it. kí ló dé tí wọ́n fi fún yín. kí ló dé tí wọ́n fi fún mi ní kíni. ṣé o mọ nǹkan tó ń sọ ṣá memory card tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ yìí ṣé o mọ nǹkan tó lè cause fẹ́mi àti ẹ̀ ṣé o mọ̀ pé tí o bá sí torí tèmi ṣé o mọ̀ nǹkan tó máa ti ṣẹlẹ̀ sí ẹ lálẹ́jọ́ yẹn mo ní kó fún mi ní memory card yẹn kó jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yìí. ọlọ́run ni jẹ́ i will not give it to you o lè fún mi ní memory card ó dà ń pé o mọ nǹkan tó ń sọ o mọ nǹkan tó ń sọ àbí let me have that memory card please mi fẹ́ wàhálà jẹ́ kí n gba memory card yẹn sìn because nǹkan tó lè affect mi àti ẹni o. kárí kìí ṣe mọ́mì tó pè mí sí pé wálé mi ní mọ̀ pé lè lo sáwa fún mi ní memory card kárí gbàgbé ọ̀rọ̀ yín náà. ìṣọ̀lá ṣọ́ọ̀rẹ́ pẹ̀lú mi o ṣọ́ọ̀rẹ́ pẹ̀lú mi o I will not give you that memory card. ọ̀rọ̀ ma di yẹ o màwò di yẹ ló má ṣá. let me have that memory card now. gbà mo mọ nǹkan tí mo sọ fún ẹ o jẹ́ kí n gba memory card yẹn sìn or S or S or else what or S what. i'm telling you sure, ẹ̀ ṣọlá o ṣọ́ra ẹ̀ gidigidi gan i'm worried you ṣọ́ra ẹ̀. what's happening here kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, ah. kí ló dé ṣẹlẹ̀ pariwo nílé. bí ẹni ẹyẹ ọmọ tí ò ní kíní. kí ló dé kí kò sí nǹkan kan. nǹkan wà nǹkan ò sílẹ̀ ń pariwo bẹ́ẹ̀ yẹn ó mọ́ bí tí mo wà títí gbárí títí gbóhùn yín. dáre à ń gist nípa nǹkan tó ṣẹlẹ̀ nínú ọgbà ni so drama ẹ jẹ́ nǹkan tó funny gan <laughs> òun là ń sọ ẹ̀rín tá à ń rín pẹ̀lú ariwo yẹn lẹ gbọ́ tẹ fi jáde as you can see ẹ̀rí pé àrẹ́rìn <laughs> ẹ mọ̀ pé dẹ̀ra tó bá ti ń ṣeré bẹ́ẹ̀ yẹn ohun ẹ̀ máa ń lọ sókè gan eh. <laughs> òun ló jẹ́ kẹrù bí nǹkan kan ṣẹlẹ̀. ohun yìí náà ni kó máa sọ̀rọ̀ tó bá yẹ pé mọ́mí wà pẹ̀lú mi ṣe ti irú mi jẹ́ fẹ́ fún hypertension. dad àwa náà ní ṣe irú eré bẹ́ẹ̀ tí mọ́mí bá wà lé àmọ́ pé <laughs> àyà tí wọn kì í pẹ́ ga sókè. ìṣọ̀lá dẹ́ẹ̀dẹ́ o dẹ́ẹ̀dẹ́. ah eré là ń ṣe wa bí <laughs> eré là ń ṣe. ẹ̀yin méjì lẹ ń sọ̀rọ̀ táriwo yín pọ̀ tó yẹn. eré là ń ṣe dadi. Eh, dadi i want to see you. no ah you want to see dadi ah jẹ́ àṣeré wa tán. jẹ́ kó rí mi náà ọba dẹ̀ dúró ká ṣe eré táwọn ṣe tán náà. ìlò pé tí ìbá jáde tó ń bá sọ pé o fẹ́ rí mi. mo fẹ́ rí mi tẹ́lẹ̀. ìdẹ̀ra ọba dẹ̀ dúró ká ṣeré táwọn ṣe tán o. ìdẹ̀ra ọba dúró ká máa ṣeré wa lọ náà. ìdẹ̀ra eré tá à ń ṣe wá important gan-an eré tá à ń ṣe ọba jẹ́ ká parí eré yìí. ẹgbẹ́ búburú ó ń bà wá rere jẹ́ ní ìwà búburú yẹn ó léwu ọ̀rẹ́ mi ẹgbẹ́ búburú ń bà wá rere jẹ́ ni ìwà búburú yẹn ó léwu o ọ̀rẹ́ mi. ẹ̀jẹ̀ bọ́lẹ̀ ṣàkíyèsí pé everybody lọ́mọ mi pé àwọn dáàdì mi àti mọ́ mi. wọ́n ti gbé àǹtí ìdẹ̀ra jáde. ìbò lọ sọ́pọ̀ mi gbé dẹ̀ra lọ. èmi ò mọ wọn ṣáà ti gbé wọn jáde. ok ẹ máa lọ́ntì. ẹgbẹ́ búburú kò ó ń bá

ṣe mo notice pé mo rẹ anybody nínú ilé mo rẹ anybody ní living room same thing nígbà tí mo wá sí compound so i was worried pé kí ló ń but everybody gbà lọ. ṣé àbúrò sọ fún ẹ pé òun padà sí school ni. padà sí school kẹ. kò sọ kankan fún ẹ. ìdẹ̀ra ò sọ kankan bí pé òun ti ń padà sí school náà. òun la lọ drop náà bó ṣe àṣejí láàárọ̀ yìí very early láàárọ̀ yìí ló wá sínú rúùmù wa dáàdì mọ́mì ẹ wá lọ drop mi sí school mo ń lọ sí school mo ń ṣe akílódé ah, ah, ní sùúrù gbà tó ní sùúrù bá ṣe gbé lọ nìyẹn òun la lọ drop náà. àbúrò ẹ̀ la lọ drop ó dẹ̀ ti ó ti lọ́n tiẹ̀ ni. kò dẹ̀ sọ fún mi wáyé tó yẹ máa lọ sí school tí ò ní sọ fún mi n ti lọ sí school náà. Ah, ṣé dandan ni kó sọ fún ẹ tó bá pè é pé bóyá ó ní test ní nǹkan ṣe school ṣé dandan ni kó ṣe máa sọ yẹn fún ẹ then kí lèmi náà dúró ṣe i need to go back to school. i need to go back to school. ìṣọlá ìṣọlá dádì kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń Ah, Me understand ẹ ìyẹn náà kọ̀ jí ní àárọ̀ yìí láàárọ̀ kùtùkùtù mọ́mì dáàdì ẹ wá lọ drop mi mò ń lọ sí school a lọ drop ẹ àtúndé eléyìí náà tún sọ nǹkan mi kí ló ń ṣe wọ́n tàbí wọ́n ń jà ní. ẹgbẹ́ búkúrú ó ń bá wa rere jẹ́ ni. jọ̀ǹdọ̀ pàdé mi ṣe ó bínú ṣọmọ tó ṣẹlẹ̀ ni pé akọ̀mọ́mọ̀ gbé jáde nínú ilé ń bíbà àgbẹ̀ wá sí bíbà torí ògiri létí. èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. wàá ṣe ọmọ ìyá mi sórí àmọ̀yàn tó ṣe pé ó ń fetí múlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri nǹkan tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ pé contract kan fún ẹ a dẹ̀ fẹ́ kó bá wa ṣe perfectly A afẹ́ kó bá a ṣiṣẹ́ yẹn kí iṣẹ́ yẹn wà òkè kó wà òkè gan ṣé mo á mọ̀ pé ó lè ṣe lò àṣewà báyìí. contract ẹ̀ oh bí ká ra lé ká báyàn ra lẹ̀ ká tún báyàn ra eh, estate. jìde jìde jìde ah gbọ́dọ̀ báwo ló ń ṣe báyìí náà ah, kí ló ṣe tó kàn ń ṣe báyìí ṣé mo ṣe pọ́sì kí wọ́n ní gílẹ́wà pàmò sórí ẹ̀ ni aláyé we know you adamọ́kọ́ tó lè ṣe amara tó lè dáwọn fíìmù tó lè shoot ah, kí ló ṣe ẹ̀ wá nǹkan tá a fẹ́ fún wọn ṣe nǹkan tó nira o wọ́n ní kó má mú nira kó bá a ṣe ìrìásà ìkéré kan gba download information ọmọ kan fún wa data ìkó dẹ̀ mú wá fà wá káwá dẹ̀ jókòó tí ó tán. sọ̀rọ̀ báyẹn tẹ́lẹ̀. gẹ́gẹ́ bí investigation officer tèmi jẹ́ CID kí n dẹ̀ àbí ọ̀gbẹ́ni ah, jẹ́ kí fìyẹn lẹ̀ jíde jẹ́ kí jẹ́ ń dọ̀ ìwọ tí mo mọ̀ pa tí mo dẹ̀ mọ ẹnu ọgbà bó ṣe máa ṣe Gòjídé ah, fìyẹn lẹ̀ o ọ̀gbẹ́ni sórí business alamu wa fún ẹ eléyìí business tó gọbọ yìí tó wó ńlá wà ń bẹ́ẹ̀ ni o ṣóun jẹ́ tọ̀rọ̀ ni ṣòdẹ tó bá dẹ̀ ṣe business fún wa inú tèmi máa dùn jẹ́ kí jẹ́ kí n wá já ẹ tán ó ti ń sùn mí ìfẹ́ kò sùn kó lè gbé bọ́ọ̀dì ẹ̀ ọmọ ẹlẹ́lẹ̀ kan ló máa bá a toast Ah, ọ̀gbẹ́ni Jídé Fineboy ni ẹ mú ọ bóyá ṣe inú ọgbà o sórí tọmọ ẹ bá ti yóò fẹ́ ẹ ṣó mọ̀ pé ìfẹ́ kò sí nǹkan tí ìfẹ́ ò lè ṣe ṣó kò ní nǹkan tó máa ṣe fún wa ni pé ó ní memory card kan tó wà lọ́wọ́ ọmọ yẹn òun gbọ́gbọ́ la ní ìjẹ́ kí ìwọ lè ṣe ìnáwó jẹ́rìí ẹ. now you are talking ah, ah. why are you guys going about the do's before ẹ máa ti go straight to the point nǹkan tí òye yín ni pé ara àwọn nǹkan tèmi wálé ayé mi wá ṣe nìyẹn <laughs> ìyẹn kéré gan-an ah ah but ta lọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ga o. ṣé o wà. ó ga o ìwọ ṣì ń sùn ni. Ah. táwọn dẹ̀ jẹ́ pé a fúnra wa ní táìmù ṣé òun aago ni. Ah. mi ò rò pé má lè lọ sí pàtì yìnyẹn. Ah, má gbé yẹn wá o má gbé yẹn wá rárá rárá rárá nǹkan tó yẹ pàjọ sọ ni tẹ́lẹ̀ tí o bá sọ pé ò lọ kí lèmi wá fẹ́ máa ṣe yẹ kán lábàáwọn ojú mẹ́ta lọ èmi ìwọ àti yèyé kí ló fẹ́ tó kù àwọn tó kù kí ló fẹ́ kàn máa sọ wọ́n á bínú ó yà yà yà ṣe kíá ṣe kíá. ṣe yóò ní bínú kó tó ń ṣe mí gan-an in fact ní ìjẹta ní ọmọ mi ìdẹ̀ra ló wá láti school sínú ilé yìí without our knowledge eh, bó ṣe di láàárọ̀ yìí nìyẹn tọ́lọ́wọ́n tún padà lọ aṣáàgbé lọ bí màá ṣe gbé ìdẹ̀ra tá a gbé lọ sí páàkì tí mo wọnú ilé yìí bẹ́ẹ̀ náà ni ṣọ̀lá náà di ẹrù ló ní mọ́mì dáàdi òun padà lọ sí school kí ló dé ìjọ wo ló sì dé ló ní rárá òun lọ òun lọ mo láti pe ìdẹ̀ra kí ló ń ṣẹlẹ̀ ní school ẹgbọ́n ẹ̀ lóun náà tún ń bọ̀ kíní kan kíní kan ní kò sí nǹkan kan àfi bóun náà ṣe lọ láti ìgbà tó ti lọ yẹn in fact mi ìwà comfortable mo kàn ń ro oríṣiríṣi ni kí ló ń ṣẹlẹ̀ tàbí wàhálà ti bẹ̀rẹ̀ ní skul wọn ni tàbí wọ́n ti ń fa wàhálà ni ah. tàbí nǹkan kan ni kò tiẹ̀ yé mi orí ìrònú ni mo wà títí tí mo gbàgbé sùn lọ. ọ̀rọ̀ ọmọ lélẹ̀ ọ̀rọ̀ ọmọ hmm. lélẹ̀ ọ̀rẹ́ mi ah no no no no. sori bó ṣe ń bọ́dà mi ló ń bọ́dà bàbá wọn ah. because mi kàn ń wo ni pé kí ló lè ṣẹlẹ̀. ẹ eh, ò ṣe wáyàn tó máa pè ní skul wọn náà. Ah, mo kókó pè é ẹni tí mo dẹ̀ mọ̀ ní skul wọn tí mo ní nọ́mbẹ̀ lọ́wọ́ mo ti pè pè pè pè ó dẹ̀ ring wọn pick the other numbers yẹn ò lọ. a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i now kó o mọ bó ṣe máa fáìn ìwé ara kó lọ find out nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn nǹkan kan ṣẹlẹ̀ làwọn ọmọ yẹn fi ń ṣe nǹkan tó ń ṣe yẹn. òun ni mo ṣe ní mi nílé lọ ìwọ ni kò lọ ah. kó bá mi bẹ àṣàbí àti yèyé kan má bínú. wo èmi gan-an mi nílé lọ mọ́. mi lọ sóde yẹn mọ́. mi ò

wàhálà rárá ma. kò sí nǹkan kan bíi wàhálà mà. ṣé pé kò sí wàhálà mm, mm, no ma kò sí wàhálà kankan ní school wa in mm. fact school wa ní maximum security for all the students ma. is that. yes, yes ma. ẹ tọ́jú oh, yes ma ọ̀dà ọ̀ma. okay. mama hi mom. hi mom. ẹ ṣe my dear. Oh, Ìṣọ̀lá mi. Mom, mom, mom. Ìdẹ̀ra. Ah, ó ga. Mom, kí ló ṣẹlẹ̀? ẹ sọ fún wa pé ń bọ̀ ní náà. ṣe sọ fún yín pé mò ń bọ̀ ṣe sọ fún yín ah, ah. ẹ̀yin efe yà mí ní wèrè náà ah, ìgbà ẹ hmm. tó di jọ́ kejì ìwọ náà dé bó ṣe délé lòun náà tún gbéra ló tún gbéra ló ń bọ̀ ní skul ìwọ náà tún ní òun bọ̀ irú òun ni mo ṣe ní bóyá wàhálà wà ní school ni mo ṣe wá o luckily for me ìgbà tí máa wọnú premises yìnyín tí mo ti ń béèrè lọ́tún tí mo ń béèrè lọ́sì tán ní kò sí wàhálà ìgbà yẹn gan lọkọ mi ṣẹ̀ṣẹ̀ wà balẹ̀. mọ mi ok fine thank god pé ẹ ṣáà ti ráwọn èèyàn béèrè lọ́wọ́ ẹnu ọgbà wọn sọ fún pé kò sí nǹkan kan and as you can see we are fine kò sí nǹkan kan tó ṣe wá náà. Ah, bí mo tẹ̀ ṣe rí yín àmọ́ okay mọ́mi kò sí nǹkan kan. mọ́mi ti lè bẹ̀rù ju àìsùn ẹ. ó yẹ ok eh. mom kí hmm, mo tún fẹ́ mú wá ju owó lọ. wọ́n wá wá lójijì ó ń béèrè kí ló fẹ́ mú wa what's that. owó ni. owó ni gbogbo eh. tiẹ̀ ṣá. mọ́ọ̀mù ṣe máa jẹ́ ká lọ restaurant kákọ̀ jókòó kí ẹ bá ṣeré díẹ̀. sórí bí mo ṣe rí yìnyín mo wà òkè. ẹgbẹ́ búburú ó ń bà wá rere jẹ́ ní ìwà búburú yẹn ó léwu ọ̀rẹ́ mi ẹgbẹ́ búburú ó ń bà wá rere jẹ́ ní ìwà búburú yẹn ó léwu. kí ló ṣe tó ń múra? a lè jáde mọ́lé ni. o ṣé kìí ṣe torí ọ̀rẹ́ ló ṣe rí báyìí ẹni tó bá ní kò dùn ẹ́ kóun náà ló ti ẹ̀ pa náà báwọn àṣírà ilé ṣe náà ṣàmá ní kò dùn lóòótọ́ ni o torí ọ̀rẹ́ o ká gbógbón òru níbi tí ẹ ká lọ́sẹ̀ àlè lọ má fi lè tẹ́mi òròbà tí mo rò jẹ́ náà àbí ṣé wọ́n máa lóò mọ̀ pé wà ní frat ẹlẹ́ni nǹkan tó mọ̀ jẹ́ lóyò. lóòótọ́ ó lè jẹ́ frat lóòótọ́ bọ́ òun fi tiẹ̀ ṣe nǹkan gidi ó fi ń hẹ̀pọ̀ àwọn èèyàn na ah, so wọ́n fi ṣe nǹkan gidi tó bá fẹ́ lọ ṣe àìdáṣọ́ máa pè é dání mo máa ń tẹ̀lé wọn fáwọn patients náà bá lọ àbí ẹjọ́ máa ń lọ ni torí ló fi ṣe nǹkan gidi ń gbẹ̀rí ẹ̀jẹ̀. baby you won't understand okay lọ́jọ́ kan. ọ̀gá ìrẹ̀lẹ̀ lárí ìrẹ̀ kìíní ilé ìjẹ̀jẹ̀ wọlé lọ́jọ́ tó bá sọ̀rọ̀ yóò má fìbọn fún un. síkọ́tì kò jẹ́ wọlé wàá máa fìdí disturb gbogbo everybody ní campus. ọ̀sẹ̀ mi ṣe fílẹ̀. síkọ́tì kò jẹ́ wọlé ìwọ̀n báwo.

oya yin guys oya ẹgbẹ dìde ẹgbẹ ah, ah. dìde oya oya oya dìde ọmọ orí rọbìṣì wò lílé ìpàlẹ oya ẹgbọ rẹ ẹgbọ rẹ ẹgbọ gbọ yẹ parẹ báàgì ẹkọ báàgì ẹkọ oya ẹmu ẹmu jáde ẹmu jáde oya ah. oya oya mo lọ wà ọmọ ọmọ ẹsẹ bẹ̀rẹ̀ dá ẹwọ kọkàdé ẹyin nínú ọgbà yẹmi tó sìn máa sọ fún yín pé tẹwàá fẹ́ gbọ́ ẹmí gan òní gbà bàbá yín fàtúrútù ẹyin wèrè ẹ tíráì ni. Are you kidding? ṣé ìwọ náà wà rí báyìí pé nǹkan tí mo sọ ó wọ̀t láti ronú fún àìmọye àwọn èèyàn ló ti help. Ah, ọlọ́run máa ṣe dáríjì o èmi ò mọ mo gbọ́n tó bá ti wà ní france pé nǹkan burúkú ló máa ń ṣe ni. ok ok mo understand ẹ̀ sìn bọ́ síbẹ̀síbẹ̀ náà o lè fi ronú ṣe ra ẹ̀ léṣe ṣé mo tún máa ṣẹlẹ̀ jẹ́ kí n fún ẹ ní face cap mi kan kó dé sórí ìrìn jẹ́ ká jáde. Mm, mm, mm, má jẹ́ ká jáde lẹ́nu jọ̀ọ́ má ká jáde wo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kó ronú láti ní dọ̀là kó dáa padà jẹ́ ká lọ ní nice time tafẹ́ ni má fi yẹn ba ara dé ìwà jẹ́ náà. bíbí ó yá máa jáde mo jẹ́ kó dọ̀tun la kó rí mi tiẹ̀ fi settle down jọ. ok ọ̀ṣọ́ ti wá nǹkan jẹ́ sábẹ́ kí n dáná fún ẹ. mo wà ok. ok so i know your rest rest rest. rest. ìsúnmọ́ èrè ò sí pé ọmọ tó rí awo yẹn ó yẹ kó ti jẹlẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand kankan pé oníbàtà kì í wọ mọ́ṣáláṣí oní tìlẹ̀ mọ́ bá wò ṣe ẹ̀rọ ọmọ tó ráyè yẹn ẹ̀yin náà mọ̀ pọ̀mọ́ ẹ̀kún ẹ̀ dẹ̀ mọ̀ pé ibi tẹ́kùn bá pàjàǹjà sí ẹranko kẹranko lè kọjá ń bẹ̀ tá a bá rí ẹranko kẹranko fún aláàrin kí tó fẹ́ kọjá rúbẹ̀ wọ́n sì kúkú fẹ́ jẹ́wẹ́. so for now mo máa bẹ̀ kí everybody should relax so dem promise yín the card yẹn mo máa get everything of course èmi náà understand pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn wà risky fún gbogbo wa but ẹ má worry mo máa get card yẹn so kí everybody relax for now ẹ mọ̀ bá sọ̀rọ̀ ṣẹ̀ ní mi kì í sọ̀rọ̀ dànù. Shaloma. Shaloma. ọ̀gá sí ilé wọ̀ má lóògùn ẹ̀jẹ̀ o nítorí pé a ló lọ ká kù ọdún ọ̀wá kọ̀ lọ kàgbá kù ni ṣé o rọmọ kọ́ọ̀tì ni ṣé o rọ́ọ̀bù àwọn kọ́ọ̀tì lọ́dọ̀ náà mo ṣáìtì that ah, guy na bad guy you. Ah, I'm always afraid of being in this campus. Mm -hmm. hmm, hmm, hmm. ya Victoria pé wọ́n kàn fún wa lóúnjẹ i'm so hungry. Auntie, hello kí la wí kí má bọ́ sìn. ẹ wo ni wọ́n pẹ̀lú ọ̀rẹ́ mi náà mo fẹ́ jẹun ebi ń pa mí gan. kí la wí. ta ni. urgent ẹ mo ti bọ̀ mo ti bọ̀ mo bọ̀ mo bọ̀. níbo ló dé ìdáyà ìdáyà abórí bèbí yìí. ṣé wọn náà fẹ́ sá tẹ̀lé. irọ́ nígbà tá a dẹ̀ mọ ibi tó ń lọ. ibo ló fẹ́ lọ jọ̀dọ̀ boyfriend ẹ̀ lo. tí bọ̀bọ̀ yẹn bá ti pè báyìí ó mọ̀ máa gbọ̀n bí ewé ojú omi ni mi mọ ọkọ tó mi mọ orúfẹ́ tó ní sí tó lè tó. ọ̀rọ̀ Desire yìí tó bá ti pàdé tó bá ti gbọ́rọ̀ Desire báyìí orí ẹ̀ máa máa stumble máa máa stunt ni. àǹtí. Hmm? Ah. ọgbẹ́ wojú mi. ó wojú mi. èyí ṣọ̀pọ̀ níyẹ̀ lórí àbí ìwọ ṣọ̀pọ̀ stubborn wojú mi tó o ní nífà gan. tó tó yẹ àwa ń béèrè pé ibo ni mẹ́mórì káàdì wà ó fi sílẹ̀ mo rí pé agídí inú ẹ̀ ó máa fi yálà yáyà ó máa fi jẹ ojú mi jẹ́ sọ fún un tó bá torí pé ẹ̀gbọ́n ẹ̀ ń jẹ́ chairman wa ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ number one tàwa liver ló fi ń mí ló fi ń ṣàpẹ́ sí wa torí tó o bá sọ ibi tí memory card yẹn wà my dear torí nǹkan tó rí ta ṣe fún ẹ inú bó ta gbé ẹ wáyé orí bó rí inú bó tí o sí anybody yálàjá anybody tó máa wá ẹ wá síbí òun la gbé ẹ wá tó bá wa jẹ́wọ́ torí nǹkan tó máa rí lẹ́yìn ilé tàṣí fún ẹ ọlọ́run ẹlẹ́dàá ń bọ̀ mojú mi dáadáa ti rojú mi ó máa ju nǹkan tá máa ṣe fún ẹ lọ kò yá jẹ́wọ́ ibi tí mẹ́mórì káàdì yẹn wà àlọ́ wáyọ̀ tó máa lọ mú wa àìjẹ́ bẹ́ẹ̀. ọkẹ́ balẹ̀ gan-an o ìrẹ́mọ́ tó fẹ́ gbàánu gbogbo wa tó wù kò bá bẹ́tà kó fi mẹ́mórì káàdì yẹn sílẹ̀ lẹ́rọ̀ final say kẹ́bìtì rẹ̀ tán síbẹ̀ bẹ́ẹ̀ tó bá kọ̀ tó lè fi sílẹ̀ a máa lọ a máa fi ẹ́ sílẹ̀ kò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ kò sẹ́ni tó fẹ́ gbé ẹ kúrò níbi. Uh, anyway ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu àwọn tèmi yẹn hmm? actually life is give and take hmm? it's a simple arithmetic memory card tó wà lọ́wọ́ yẹn kan wọn hmm? see else tó bá wo àyíká environment tó wáyé it's a very deadly place and for your own security wise ohun tá a fẹ́ tá a bí ẹ you would have no problem mm, baby me, because ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ number one wa kò lè gbà wá lọ́wọ́ dúró rárá. wá àwọn jáwé wá àwọn ṣí ẹrẹ ni ah. kí n ṣe kí ni èèyàn ti tẹ́sẹ̀ lẹ́jọ́ ní kí ó bá bùkún lè lè ṣe àkémi. ọkẹ balẹ̀ gan o. Um, ṣé ìbéèrè àlọ́dọ̀ yìí torí mo pinnu ọ̀bẹ̀ látàrí òkú lọ kò lè ń jẹ́rìí. Ah, no kò sí lọ́dọ̀ wa o ọdún ah. ah, náà àjọ wà pọ̀ tẹ́lẹ̀ ni ó kàn déédéé receive call kan so ó dẹ̀ kúrò láàrin wa so wọ́n fi ìkọ́dọ̀ ẹ̀ ló ń bọ̀ ni. no kò sí lọ́dọ̀ mi màá tí mi náà rí mu àwọn amúdẹ̀ ń number nọ́mbà ẹ̀ sọ switch off. ah that's strange kò dẹ̀ dágbére ibì kankan fún wa. exactly. bí wọn bá sọ̀rọ̀ ṣe máa ní bí wọn suspect girlfriend àbí kò trust ẹ bó ló lọ́sì tó pa fóun táàmù bí ta wá sí. no no no no don't think that way. ìṣẹ̀rọ̀ <laughs> kì í ṣèyàn báyẹn náà. Ah, ó dẹ̀ ṣe ó ṣe ti délé ọ̀dẹ̀ ṣá. ọ̀dọ̀ mi náà mo ti bọ̀ kò sí dọ́dọ̀ ni. kó máa lè lọ kó dẹ̀ dágbére kó òun lọ sẹ́nu ah, ìjẹun. ṣé kò dé ṣe kó lọ wà stranded sí. wà stranded sí bọ̀ ní fóònù ẹ̀ máa kú ṣe anyway um, ẹ máa lọ tó bá jẹ́ ìlẹ́wọ́ kọ́ rí ẹ pè mí adéjọ́rọ́ mi náà ló wá máa pè yín sódà kan wá lè balẹ̀. ẹ náà wà láta bá ti bá ń lè máa jẹ́ kó ti ṣe mọ̀ kó ti ń wà. no problem ọ̀ ǹjẹ́ bí wọ́n máa rọ́ọ̀kadà mi bàyẹ̀ jà rẹ̀ sú mi ṣé kò sọ fẹ́ kó òun lọ sẹ́niwì ẹ̀ ni. kò fún mi náà. Ah, kò dé rìn rìn báyìí. mo ní fẹ́rẹ́. anyway ẹni tẹ́yìn ò bá rí èèyàn kí n bínú sí i. Ah, máa ti jàre. mo ní fẹ́rẹ́. òun ṣe síwájú. òun á kúnlẹ̀ kó jókòó sí ibi. kúnlẹ̀. mẹ́rin jọ. ọgbẹ́ni gbọ́ngàn tó dá. mo sọ fún ẹ. ipe nǹkan tó máa rí lẹ́yìn tá a ṣe fún ẹ lánàá ìwọ ṣòwò pé torí ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́ ṣàmà tàwa nọmba wán tàwa wọ́n lo agídí ṣọlá agídí tó ń lo ìyá alájà àjà. pẹ̀lú mẹ́mórì káà tó fi ilé yẹn ṣorí nísìnyí pé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lánàá ipe nǹkan tí o expect la máa ṣe fún ẹ. there is always a judgement day for every mankind in life ọjọ́ ìdájọ́ wà fún ẹni tó bá ń ṣe dáadáa ọjọ́ ìdájọ́ sì wà fún ẹni tó bá ń ṣe búburú. Yes, sir. And today you shall face your judgment day. The secret with you ó máa kú pẹ̀lú ẹ̀ lénìí. And every other thing goes along with you. And I shall give you your judgment right there èmi ò ní kẹ́ má pa mi o nítorí pé mi ìbẹ̀rù ikú mọ́ rárá ṣùgbọ́n mo fẹ́ kó yé yín wípé mo ní ẹnì kejì hmm. in the next 24 hours mo ti sọ fún yín pé tí ò ti rí mi kó reveal all the secrets out. rèwọ́. ẹgbẹ́ búburú o. I'm tired with you idiot effect. ìwà búburú yẹn lè wọ ọ̀rẹ́ ẹgbẹ́ búburú o ó ń bà wá rere jẹ́ ni ìwà búburú yẹn ó léwu ọ̀rẹ́ mi. ẹ wọ́n máa ṣe ń bi ni nìyẹn mo máa wà ní cafeteria pẹ̀lú àwọn Victoria ni ní kọ́ọ̀lù ẹ̀gbọ́n mi wọlé tí mo ṣe dé hostel room mi báyìí àwọn guys méjì kan ni mo bá ṣe lọ gbé mi ó kàn fi kọ́ bọ̀ mí lójú ni. dúró dúró kọ́ọ̀lù ẹ̀gbọ́n ẹ̀ wọlé o two guys wọ́n bá aṣọ gbé ẹ wọ́n gbé ẹ jọ irú ọmọ ìyàwó lè bára ẹ ṣe. in fact èmi gan mo ti believe nǹkan tó ń ṣẹlẹ̀ ipe gbọ́n mi lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún. kí ló dé kí ni bára yín fà kí ló lè tó yẹn ṣógun láyé ni. ah wo. ẹ ìgbà tó gbé yẹn kí ni nǹkan tó wá bá ẹ fà kí ló ń bí ẹ. níṣe ni wọ́n bí mi pé tó ń tírẹ́tì mi gidi gan wípé ẹnì kejì mi dà níbo ló wà. o ṣáà o ṣáà sọ ọlọ́run ní jẹ́ wọ́n ṣe wá sọ pé wọ́n ah, wọ́n ṣe máa sọ tó bá ti sọ wọn kàn rà gbé ọ̀tá mi ni ọlọ́run o. ọlọ́run ní jẹ́ ah. ọlọ́run ní jẹ́. dunu bébì gbà tó gbé yẹn ṣe wọn ṣe nǹkan kan. ṣe nǹkan bíi ti báwo. nǹkan kan nǹkan kan. láìláì. wọn ò ṣe nǹkan kan jọ kí ló fẹ́ ṣe. Hmm. Ah, torí àyà mi ń já mo ṣe àwàwọ́ rí i pé bébì mi dà o má dìbọn ti lọ ṣe nǹkan fún bíbí rẹ lọ ṣe kinní yẹn fún. ojú owó ṣì. à ni mí o kò yí sí àti máa ṣe ẹ̀gbẹ́ náà sọ yìí. ọkọ mi ìbálẹ̀ pé tí mi wá dé o ṣàbẹ̀ sí ní sáré kiri gbogbo bíbí mi wá. What is the meaning of this now? What is the meaning of this? kí ni reason tẹ́sí máa lọ kidnap àbúrò mi lẹ́yìn mi láì sọ fún mi kí ni reason lẹ́yìn tí mo ti fọkàn yín balẹ̀ tí mo jẹ́ kí gbogbo yín mọ̀ pé ẹ má wọrí káàtà fẹ́ gbà lọ́wọ́ yẹn amagba she is my sister ẹ dẹ̀ mọ̀ pé mò ń rí lójoojúmọ́ ẹ dẹ̀ mọ̀ pé kò níbi kankan tó fẹ́ lọ so kí ni reason tẹ̀ ṣe lọ dá pàṣẹ lọ́wọ́ ara yìí tẹ̀ kidnap àbúrò tèmi. Capone, you know say according to the book of Shaloma, anybody wey price definitely must pay even if na anybody father wey dey here because we don swear for this setting say we share the same spirit the same soul the same mind anything outside is confraternity brother na counterfeit you know na be it anybody Why we go dey operation somebody go dey snap us shey you no know say if this thing go down we are all fucking going down me i don wanna go to jail. the person we are talking about is not anybody she's my sister. but brother. she's my sister. yeah she's your sister but a gbọ́dọ̀ fi hàn jẹ òyàwó di kó má lè gbẹ̀dí that is the freaking truth. ìka tó bá ti ṣe definitely i'm a fucking gain regardless of whoever tó bá because this brotherhood supersedes anybody. cb the vco one. kapo the vice inside this bargaining nínú ọgbà yìí wọ́n la gbà but at the same time you no get part two you no get as you wan take play am we still check am somehow ah, ah, see ah, family attachment gad dey no gad dey involved now. now i can understand mo ṣe understand in sin pé gbogbo yín ilẹ̀jọ̀ plan láti kidnap àbúrò tèmi. all because of the fact that má ṣe mistake o sórí mi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ yìí báyìí báyìí báyìí mo mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ mi ì mọ̀ ń pa ẹ̀ rárá rárá. bàbá 100% loyal to your government. I know nothing about this at all. Like, seriously. I want you guys to understand something. Ọba mi mí láàfin ni. Ẹ má rìn mí fún. Káfíń ní màbá jóná. Erin jẹ́ balógun lóòótọ́ o. Ṣùgbọ́n kí ni wọ́n lọ́lọ́run gbadé fún. Ẹ má fọ àyè. Ẹ má jẹ́ kí n bínú. Torí ẹ̀ létùtù tẹ fẹ́ fún ṣọ̀pọ̀ náà. go dey tell am say you dey loyal to im government who dey work you say you don't know say if dis thing go down na how of us say go down just reason reason with yourself wetin come guy rest o oh. rest wetin dey worry you if you no stop all this your loyalty to this freaking government na um, me go kill you my myself. ọjà Hello. Ah, Jide, Jide, welcome. Victoria. How you doing? I'm fine. Idera. What's up? Mm, I'm fine. Are you sure? Mm. Anyway, uh, happy birthday in advance. Mm. Thank you. <laughs> You're welcome. Má um, bínú pé ó kéré kò manage. Thank you. Ah, Ìdẹ́ra, birthday yìí máa bad gan. Kò tí ì dé òun ló ti ń gba hmm? <laughs> Thank you. Kini. Eh, Jídé. Eh, kò yẹ kí n gba gift lọ́wọ́ ẹ o but kó má dàbí embarrassment má gbà. ìdíwà bọ́ọ̀lù ṣe máa ń ṣe báyìí náà èèyàn tó bring your. gbìyànjú láti ra gift wá fún ẹ tí bẹ́ẹ̀ dé egun ò do. We ó yẹ kó lè appreciate ẹ thank you very much nǹkan tí money, ò mọ̀ ni pé mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni tí ah ó máa bad gan <laughs> oh, Victoria nǹkan ẹyọ kan mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi sórí ọjọ́ birthday ìdẹ̀ra yìí ó wù mí kí n host yín lọ́dọ̀ ẹ̀gbọ́n mi Honorable Shina Bella ní qlux. Ah! wá dídí o fẹ́ ká lọ ṣe birthday ìdẹ̀ra ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní qlux. Ah! bẹ́ẹ̀ni ní qlux. má ṣe ìyọnu o ní láti host wa sí anywhere mo níbi tí mo ti fẹ́ ṣe tèmi. Ah, àwọn big girls ló máa ń lọ síbẹ̀ o kí ló ṣẹlẹ̀. anyway o ti yé mi Victoria. gbogbo ojúde ọmọ kan mm. ọmọ kan. sori bẹ́ẹ̀ tètè mi náà ní pẹ́ẹ́dẹ́ in fact next month ni mm. sori èmi èmi èmi tó èmi fún àwọn. Victoria hmm? mo fẹ́ kó fọkàn balẹ̀ kò sí nǹkan tágbára ọlọ́run ká má wọ ilé next month. Ah, ah, why not. Ah, thank <laughs> you. take care. all right ẹ eh, okay o. Oh. àìdèrè akọ ẹ ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ àti ìwọ gọ́gọ́ ìdèrè alákọ ni ó dé wọn máa bẹ́ẹ̀ sọ wọn máa bẹ́ẹ̀ sọ òde wọn afọkùnrin ṣakọ ṣé ojú bó ṣe wà á lọ ni ìyẹn olóhùn fẹ́ lọ host ẹ ní big club báyìí ìkan lára àwọn club tó lágbára jù lẹ́kọ̀ọ́ ni o sọ pé níbi tẹ bí ọ̀bọ̀lá fẹ́ sọ fún mi bọ́lá fẹ́ ṣe bẹ̀rẹ̀ hm? ṣé bá àtọwọ́ àṣà rẹ̀ bẹ̀rẹ̀ láti fẹ́ lọ sí wọn bí ẹ̀dá. Hm. wọn láìbòye máa ń ṣe o. babe pressure ti pọ̀ jù ó ti ń pọ̀ jù so mo á rò wípé ọlọ́mọ yìí kéèyàn sáré kó lọ sáré kó mo á device means kan original memory card yẹn rẹ̀ mo máa fún wọn lélẹ̀ o máa tọ́jú ẹ̀ in case depression ẹ̀ má débi kó lè mú mọ́ra mọ́ so eléyìí ló máa release fún wọn tí pressure yẹn bá ti pọ̀ jù ni o àmì tó bá lílè lọ́wọ́ wá dẹ̀yìn lẹ́yìn wa. wọ́n understand bò mí máa tọ́jú ilé ìpa ẹnì kankan ní mo bí tó wà àfi mi àti ẹ̀. ẹ ibo lo ti rí àwọn ọpọlọ tó gbé kalẹ̀ náà. Hmm, ṣé ń gbọ́ kí náà ń pè lọ́kùnrin kò tán ń pè lọ́kùnrin ó fẹ́ kí n sùn lé ni nǹkan tí mo fi jọra mo fi jọkùnrin gan mo fi hàn yẹn I have to be ahead of the game you think ahead as a man àti calculate wà á dé prepare fún. Hmm. o ti ṣe ìyàwó rẹ àbí. Hmm. bọ̀ bóyá yé tí mo kọ́kọ́ wá torí mo bọ́ rẹ̀ kọrin ní destiny náà ń pè ó máa ń jájẹ́ ẹ̀ so ma fojú sí bó ti yẹ kí mi ò mọ̀ àìṣe máa rí òyìnbó máa parọ́ fún mi ìràyè bọ̀dọ̀ bá ti rí ìdẹ̀ra àbújá tí mo ṣe. bá bèbè. àyàwó kẹ ẹ náà yọ bí o. jẹ́ bẹ́ẹ̀. who is Martins now. èmi ni mo dúró síwájú ẹ̀ alpha ṣó ti mú kinní yẹn wá ṣó ti mú wá. mo ti mú wá. ó yá mú wá mú wá. mú wá náà. ìṣọ̀lá ní kí n fún ẹ ní memory card. mú wá mú wá. thank you. ah hey guys ẹ jẹ́ ká gbé kudos fún àìṣó ṣe rí àìṣó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹṣu ó sọ fún wa pé òun máa gba memory card òun máa gbà wá ó dẹ̀ gbà wá fún wa a ọ̀gá ni o number one. shut up jare. mtx olú promise wa. mtx sometimes eh, you dey do like ngu ngu wetin dey do you now. no no no no the fact say this babe carry this one copy come no mean say you no get ten other copies somewhere else man. Okay, okay, forget àjọmọ kínní ni àjọmọ nípa ẹni òun ló sọ fún wa promise to promise wa so ti ye so aiso wa ọ̀gá ni. si ọ̀gá aiso ni mi i no wan dey hear for you. aiso ti pari gbogbo. shut the fuck up number one nigga if aiso na number one me i be number two but the power conferred on me if i dey talk. mtf no dey carry your mouth dey put for my matter o. Oh. you dey help up gan. kí ló ń ṣe kí ló ṣe tó ṣe bí òtè gan-an ah, ah, láì ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ah, ó dey talk e dey yarn e dey reason matter ìwọ gan sọ̀rọ̀ nǹkan kí ló ń ṣe ẹ respect no dey the game again kí ló ń ṣe ẹ nítorí pati fàyè gba ẹ. mtx mtx see this na the last time wey i go talk wey you go put your matter wey you go put your matter respect hierarchy respect hierarchy i go check you and i go mash you. ó tún dáhùn náà dùn. To the tell go dey tell me say you dey loyal to the government which fucking government me sef i be government. the man dey tell me i go dey tell me say i dey loyal to the which fucking government. ọ̀sẹ̀ kan kí ló tún dé tó bá yá ń sẹ ẹ ní àwọn obìnrin la máa ń pẹ ìmúra àwọn obìnrin máa ń pẹ òun lẹ wà nílé ó ti yá ó ti yá ẹ ń wọlé ẹ jáde. wọ́n ti sọ pé o máa ah, bínú. ó yẹ ẹ já máa lọ. ẹ má ti wá wọ ẹ mi ò rò bí màá lè tẹ̀lé jáde. kí ló ti dé. ẹ̀yin náà lẹni kí n fi èmi sílẹ̀ pé a máa lọ wo àwọn ọmọ ní skul ẹ̀ẹ́n látijọ́ yìí la ti ń fẹnu sọ pé a máa lọ èmi tó yẹ ká tún lọ náà ẹ tún sọ nǹkan mi ẹ̀ẹ́n kí ló tún wá dé báyìí dáàdì lóòótọ́ ni but agbájé pè mí nínú lẹ́sìn ó ní kíní tóun bá mi process látijọ́ ipò ti bọ́ sí o kí n jẹ́ ká pàdé lọ́fíìsì òun so àníyàn wà very very important ju ibi tá à ń lọ yẹn lọ tá a bá lè lọ wọn ọmọ lẹ́nu a lè lọ níjọ́ mi. at least ó yẹ kẹ́ hàn kan lára àwọn staff yín kó lọ kí n ṣe gbogbo ẹ̀ náà ló yẹ kẹ́yìn náà máa lọ náà ń sìn ẹ̀ ń sọ fún mi pé ọ̀rẹ́ yín kan pè yín ah kò dá báyìí dáàdì ẹ dẹ̀ mọ̀ yìí pé wẹ́ẹ́ fi àwọn ọmọ yìí òun ló wà very important sí wa ká tiẹ̀ lọ́wọ́ nǹkan tó ń ṣe lọ́hùn ká mọ bó ṣe ń ṣe. ọmọ nǹkan tó ń ṣe ń sìn tabakú ń bẹ ọmọ nǹkan tó tún máa ṣe lẹ́ẹ̀fìà àbí kọ́ lọ́ọ́ máa bá aṣọ wọn. ṣé pé àní lọ lẹ́nì. wo ojú àwo làwo fi ń gbọ̀bẹ̀ jẹ́ kí n mójú mi débẹ̀ kí n wo nǹkan tí agbájé fẹ́ ṣe fún mi ò ti gbọ́ jákè mi máa lọ. àní lọ ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀ tó bá ti ní àní lọ àlọ náà nìyẹn. àwọn ọmọ yẹn gan tó ń sọ wọn ṣọmọdé they are above eighteen now ṣé wọn ò tí tójú bọ ni wọn ń pelé àwa náà ń pè wọn a dẹ̀ ń gbúrò àlàáfíà wọn sí dáadáa so kí ni èyí tá a fẹ́ lọ wò wọ́n yìí gan a kàn fẹ́. dadi dadi ok èmi náà máa jókòó ẹ̀yin lẹ́dẹ̀ mọ̀ tó bá wù yín ẹ má lọ èmi gan mi lọ sẹ́ni wíẹ̀ káyọ̀ mọ̀ mọ̀ nílé mi má lọ síbi iṣẹ́ ti tèmi á fi fẹ̀mí sílẹ̀. sọ fún o ah. ṣebí next semester báyìí mo ń lọ gbalé síta hmm. pé gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní campus yìí ó tiẹ̀ ti sú mi kí ló dé. mi tiẹ̀ ṣe wà yìí. I'm fed up with this hostel. bí tiẹ̀ ṣe wà yìí báyìí to be honest. o ti sú mi báyìí. Hmm. like seriously. next week báyìí èmi jápa ń tèmi nìyẹn next week kí ló kún I'm totally fed up. Hmm. Ah, hey guys, you're up. Hi, Lo. Hey, Yeah, what's up? Ṣé ìlà? Wọ́n ti fi lọ́rí ẹ̀. Wọ́n ti <laughs> Hey babe, what's up? Ah, how far? <coughs> hey, you ń ṣẹlẹ̀. Ìwọ. Ṣé mo pọ̀ serious? Bí tó wá sí class Lenny? Babe, you ìwọ náà mọ̀ pé kí Mr. Ojukwu bá to work class. You only like class to work class. Cause èmi ló máa fi ṣe topic. Èmi tí mi ò sí ní lecture room you mo máa explain our students. Ah, I don't get time for all those things. <laughs> Ọ̀rẹ́, ṣèrè wá pè up, wá sí class. Kí Mr. Ojukwu kó wá mú ẹ kó fi ẹ̀ ṣe lose lọ lẹ́nu. Ah ah kí ló mean. ọmọ kan tí mo mean ṣo fẹ́ gbọ́ mr ojukwu tó ń sọ yẹn ó conduct text fún wa lẹ́ni ṣọlá pé máa yẹn ya wèrè gan o wá kíláàsì ẹ̀ lásán ọmọ kan tó máa ṣẹlẹ̀ for me èmi sọ fún pé ó ti fèlè ṣọ wá fẹ́ gbọ́ ọpọlọpẹ́ ọlọ́run ọpọlọpẹ́ ìdẹ̀ra ló pè mí lónìí mo jí bolo wa mo ti sọ pé bíyẹn kí ni gẹ́gẹ́ ìfẹ́ sọ kí ni kan mo ní mo wà nù skul mo ń ṣe fàájì ó ní irọ́ o tètè má bọ̀ bàbá ẹlẹ́sẹ̀ láyẹn ti wà nù kíláàsì eré ẹlẹ́sẹ̀ wèrè kò pẹ́ tí mo wọlé tó bá bàbá yẹn wọlé ọpẹ́lọpẹ́ ọlọ even ọsọ pé mi náà ní ṣe test bọ mo dúpẹ́ bọ èmi sọ fún ẹ báyìí báyìí pé o ti fail test pé ò wà. mi ò lè ever fail má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún mi. kí ni ṣé bí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan yẹn mo ní ìgbà tí mo kọjá ní department yìí mo rí àwọn tó kó báyìí tó wà ní lecture room mo sọ pé ìwọ ìlọba máa yẹn sórí ń sìn wo àánú ẹ ṣe mí test to lose nísìn twenty marks nìyẹn àti twenty marks tó bá ti kúrò nínú hundred ó mọ nǹkan tó kù and as for you ìdẹ̀ra ọ̀nà ìdẹ̀ra ó máa da babe kó má máa bá gẹ̀yìn rìn mọ́ kí ló ṣe kí ló ṣẹlẹ̀ sí dẹ̀ra. kí ló ṣe ṣó máa ní pé o mọ nǹkan tó ṣe dẹ̀ra ń gbọ́. pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú skul wa. Hmm. mi ò kí ń gbọ́ nǹkan kan ju bí àǹkan bíi méjì mẹ́ta bí wọ́n fẹ́ ṣe exam lecturer sì wà nù class má pẹ́ dé ẹ round out ẹ̀kọ́ tèmi máa gbẹ̀nà ọ̀dà tèmi ń gbọ́n mọ́ so kí ló ṣe kí ló ṣe ẹ jẹ́ kí n mọ̀. pẹ̀lú gbogbo àwọn tó bá dẹ̀ra rìn tí gbogbo wọn kú lẹ́yọ kọ̀ọ̀kan ò anything. ọmọ ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ o ìjọ ò lọ sọ pé tó sì tí gbogbo wa tiẹ̀ ń ṣe bíi tàǹkè kò pẹ́ ẹ̀ràn ti ní désìrè kú. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ. my own advice for you babe ni pé you should stay away from her because nǹkan tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ and èmi ò dẹ̀ pray láti lose ẹ̀. Mm. Mm. ikú tó ń pojú gbẹ̀ ni òwe ló ń pa fún yàn o. Ah. òwe ló pa o. ọmọ ọkọ ń gbọ́ èmi ò gbọ́dọ̀ kún kékeré gbọ́dọ̀ dàgbà kí n gbogbo. Chidi ó ṣe mo dúpẹ́ gan-an nítorí pé mi expect pé o máa wá kí mi fún òkú boyfriend mi i'm so grateful ọlọ́run kò ní jẹ́ ká fi irú ẹ̀san fúnra wa. àmín you see ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ mo nífẹ̀ẹ́ but i'm not desperate to that extent tó bá mọ̀gbà tí mo gbọ́ pé Désiré kú in fact ìgbà tí Victoria ń sọ fún mi mi lè control ara mi mọ́ ó dùn mí gan àmọ́ kò sí nǹkan téèyàn fẹ́ ṣe ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ ẹ̀ náà là padà sí <sighs> May his gentle soul rest in perfect peace. I'm so sorry. Oh, mo notice nǹkan kan. Ìgbà tẹ́mi àti Victoria ń sọ̀rọ̀. Ṣé wà tí ẹ já ni? Eh, Victoria. Ọ̀rẹ́ gidi ni Victoria. Yes, I know. Ṣùgbọ́n Victoria ni òun ò lè gbé pẹ̀lú mi mọ́. Why? Ó ní gbogbo àwọn tó súnmọ́ mi gbogbo wọn ló ń kú ó ní ọ̀rẹ́ campus nìkan làwọn máa ṣe. it's okay it's okay you see oh oh uh, a lè blame Victoria náà wọ́n ní ọmọdé òde bíi ẹrù ẹrù ò bá àmọ́ kan tó dá mi lójú ni wípé. àwọn tó kú ọlọ́run mọ̀ sí ewé kan ò ní jábọ́ lára igi kọ́lọ́run máa mọ̀ sí. ìdẹ̀ra mo fẹ́ kó take heart gidi. you mo ní kò ní dákí má dòdò ẹ̀ sweetie ẹ̀ kò take ẹ̀. Jídé ó ní nǹkan kan tí mò ń wá tí má ti rí i will accept you. ó ní nǹkan kan tó ń wá ó mí pé nǹkan tó ń wá yẹn tó bá ti rí you will come for me. yes. ṣé nǹkan yẹn ṣé a lè jọ wá sá. rárá it's personal. anyway ọlọ́run adé jẹ́ kó rí lágbára ọlọ́run wa rí dandan tí ẹni ó ti rí. Go take care. Thank you. You're welcome. Thank you so much. ló ṣe ẹ báyìí. dádì mo suspect àwọn guys ta pàdé lẹ́ẹ̀kan yẹn inú compound wa mi iná ti jáde. èmi gan ah, wo mo wojú wọn ẹgbẹ́ náà ọmọ mi kọ́ ìdẹ̀ra ẹ jẹ́ lọ́wọ́ náà ìdẹ̀ra ìdẹ̀ra ìdẹ̀ra. bad o sọ fún ẹ náà. mi ò mú kan tì í lóyà kó mọ orí ẹ̀ ṣe ọmọ mo fọ́ bó tiẹ̀ wá ní ọ̀pọ̀ tó wá fóònù ìpamọ́ ẹni tà tí bá ti ní ìbò ní. Victoria, what's up? Ah, how are you? Ah. Victoria, kí ló ṣe ẹ́. ìdẹ̀ra ni. kí ló ṣe dẹ̀ra kí ló ṣe dẹ̀ra. ọlọ́wọ́. no sọ̀rọ̀ náà kí ló ṣe dẹ̀ra. Victoria talk to me kí ló ṣe dẹ̀ra. nǹkan tí n kò dédé pé fóònù ẹ láìpẹ́ yìí ni mo kàn mo kàn wíṣì pé kí n kàn gbóhùn ẹ mo dẹ̀ pé fóònù ẹ bí mọ̀ sí ẹ̀ ṣe gbé nìyẹn mo ti ṣe ń wọ́dà pé ah, wáyé tó ṣe jẹ́ pé mọ̀ sí ẹ̀ ló máa gbé mo ti dé. Victoria talk to me kí ni mọ́mí ẹ̀ sọ talk to me now wọ́n kí ni nǹkan tó ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀. ìdẹ̀ra ti kú. Ah! ìdẹ̀ra kú. dídé dídé kí ló ṣẹlẹ̀ náà kí ló wá pọ̀ mo kẹ́ tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ. ìdẹ̀ra ẹ kí ló ṣe. wọ́n wọ́n ló ti kú ah, ó kú ìdẹ̀ra ti kú. Ah. but Dara ti kú. How ah, come? Ah, yeah. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ah, ah. So, ọ̀nà tẹ́ ẹ̀yin gáàsì fẹ́ gbà lélẹ̀ yáàdì. Ẹ mọ́lẹ̀, ẹni kò ju tọwọ́ ẹ lẹ̀. Ojú ilẹ̀ ẹ tún ní kò ní lọ. Kò sí problem. Jíde Jíde, wọ́n ṣe o suspect anybody. Mo suspect àwọn èèyàn. Mo suspect in fact mo mọ ibi tí kú Ìdẹ̀ra ti wá. Victoria, má wọrí. I will tell you everything. Jọ̀wọ́ rẹ̀, Hey, jíjẹ́, ẹ gbọ́ ọ́nú mọ́tò náà, ẹ jẹ́ kí n bọ̀. Ọ̀tún ìlú gbà, Saloma. Supreme Minister. Saloma. Supreme How dare you do that? How dare you? Ah, here you go. Ta ló ti fẹ́ símú nu yín? Stop there, don't need Go back! No Number one. Àwọn olórí burúkú yìí wọ́n pa àbúrò mi. Lẹ́yìn tí àbúrò mi ti drop card away mo sọ fún gbogbo yín mo wọ́n nu ipe ibi tẹ́kùn bá pa jàǹjà sí ẹranko kẹranko kẹranko ẹranko kẹranko kẹranko tó bá láyà tó kọjá ń bẹ̀ ó máa dọ̀bẹ̀ ni ó ní quality tó máa ń rí lára nǹkan tó kì í ṣe number one. who normally price must pay anybody nínú yín tó bá tó price mi ẹ̀jẹ̀ tí ń máa yílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ tí wọ́n náà ṣe yílẹ̀. oníṣẹ́lẹ̀ number one. Ah, ah, ah, àwọn gẹ̀ẹ́sì wọn lọ́rùn bọ̀ nọmba one àpò nọmba one ó ti kó tẹ̀sí ọ̀nù ẹ̀ wọn ọ̀nù ẹ̀ àwòdì wọ́nu wọn. ẹwọ àyíká ìbọn ìsọmi tó àwọn ọlọ́pàá ti gbogbo ẹ̀ka o ẹ̀yin ọmọ burúkú yìí ìwé náà ní kẹwàá kà ẹgbẹ́ burúkú lẹ́gbẹ́ jáde. mo máa ń tíra láti wẹ̀yìn o tó bá wẹ̀yìn máa fi ìbọn fọ́ kókó sẹ́yìn rà nù jíde jíde ok wọ́n ló kó àwọn tó wá bá a nínú ọgbà. yes èmi ni mo kó o wá ìkànnì ṣé ẹ̀yin sọ fún mi pé máa pàdé ara ni ṣàgírímẹ́tì wá nìyẹn. dẹ́rù gbàgídà rẹ̀ báyìí tá a ṣe pàdé ara ṣé báyọ̀ gbéṣẹ́ fún ẹni ah. ṣé báyọ̀ fún a àṣiṣẹ́ ni. nígbà tẹ gbéṣẹ́ fún mi gbogbo owó tẹ wá fà mí mo reject gbogbo ẹ all because i love her so much i love Ìdẹ̀ra west ọ́fíìsà ààrẹ ẹ ẹ ní láti rojọ́ kankan o ṣe gbọ́ iṣẹ́ tiwọn la wá ṣe ń bíbá yìí tí wọ́n bá dọ́jọ́ ìjọba àwọn àtijọba ní ọjọ́ lẹ́jọ́. ẹ̀yin ọmọ burúkú yìí ìbúrò ní kẹ́kà ẹgbẹ́ kẹtẹ́ lè mọ jáde. ẹ ah, ẹ ah, eh, tẹ́ ẹ ti mú wọn tẹ tara bọ̀ tẹ bá dáwọ̀ yẹn máa lọ wọn tẹ fẹ́ fèsì. Eh, ẹ bí ìfọyà mú ẹ bọ̀ wọ̀rí ẹ máa rí tọ́mọdé fún yín. jíde keep short keep short.